ọmọ ìyá dẹ̀ máa pa mí lẹ́rìn á dẹ̀ máa pa mí lẹ́rìn ẹjọ́ báwo ni èèyàn ṣe máa ní ọmọ téèyàn máa lábúrò tẹ́nu ò ní ka ok nǹkan tó tọ́ lélẹ́yìí nǹkan tó yẹ kó ṣe lélẹ́yìí nǹkan tó yẹ kó ṣe lélẹ́yìí kí ọmọ dàgbà tó báyìí kó máa sọ pé kí ni iṣẹ́ government iṣẹ́ government ni láti máa láti máa ṣa ìdọ̀tí káàkiri orí títì ẹjọ́ tí ẹ̀yin èèyàn tó ń jọba lé lórí yẹn tí wọ́n tẹ́ ẹ̀ bá hùwà tó tọ́ ẹ máa fún government gan níṣẹ́ ṣe pa kí ló wà ń bẹ̀ waste basket wà nú mọ́tò mi o àti ìrìn ibùsọ̀ mélòó ó ti ra ó ti ó ti ó ti ra nǹkan tó mẹ́wàá bẹ́ẹ̀ ló ń jẹ́ yànmù ló ń jẹ́ yànmù ló ń jẹ́ yànmù kódé àfi sínú waste basket lónìí kí mo kí kí kí kí kí mójú wá kò ń gba ó ń ju sórí títì má ju kí ni sórí títì mọ kí ni yóò da kò lẹ́tọ̀ àwọn nǹkan tó ń dínà àgbàrá tí ò yẹ kágbó kókókókó kómi ọ̀rọ̀ náà lọ́rẹ̀ tó ń fa omi yálé àgbàrá ya ṣọ́ọ̀bù tó ń fa àìsàn káàkiri àdúgbò onírọ̀ onírọ̀ o tọrọ lèmi ẹ máa sọ̀rọ̀ lọ. máa ah, ah. lọ gbàlejò. ó tún ti ṣẹlẹ̀ gbẹ́gẹ́ ti ṣẹlẹ̀ ṣọ́ọ̀ṣì ọdún ṣọ́ọ̀ṣì. calm down olórí ṣàní sùúrù má bínú má bínú ẹ jẹ́ kó máa ràn ẹ máa ràn ẹ̀gbọ́n mi ẹ máa ràn wọ́n ti gbé wá wá níbo lèmi ti rálejò níbo mo ti rálejò àbí níbo lẹ ti rí sisi tó wá yín wálé ẹ tún ti ń yàlè ẹ ti ń yàlè àtàbàtúwẹ̀ ń yàlè mọ́bù àǹtí tó bá yẹ pé fẹ́ fẹ́ wọn ni wọ́n ń pẹ́ wò wọ́n ti ní sílé kò sílé ni ó travel ni wọ́n ti ní sílé a lè fẹ́ wọn fà tútù pé yòyò family wa ẹ ti gbọ́ ọ̀bùn ni wọ́n lè fẹ́ wọn ìfọ́nù alábọ̀ṣe wà yìí. ṣé àwọn ló sọ fẹ́ pé àtútù pò yòyò làwọn. àkútù tutù ni ah, ẹni ọlọ́run má jẹ́ òtẹnu gbó lọ bí ọgbọ̀n ẹ ta lẹ́yìn bèrè jàre. àyè náà mọ̀ wọ́n rí. kí ló ṣẹ̀yìn méjèèjì àti ta ni mo ti ń lé yín bọ̀ bẹ́ẹ̀ mo ń pariwo ẹ dúró àtẹ̀gbọ́n àtàbúrò yín kò sẹ́ni tó dá mi lóhùn ẹ máa ṣe sùúrù ẹ̀yin nìkan kọ́ lẹ wà ládùúgbò ẹ má ṣe sùúrù kí ló dé ẹ̀gbọ́n pariwo àbúrò náà ń pa tiẹ̀ ẹ wo ní tèmi fẹ́ sọ fẹ́yìn ẹ̀gbọ́n ẹ máa fi sùúrù bá àbúrò yín lò. tó ti bèrè ẹjọ́ lọ́wọ́ yín. ti yan àbúrò tó bá tó bá gbórí wálẹ̀ àbúrò tó bá gbórí wálẹ̀. ẹ kì í fún wọn sẹ̀sọ̀ ṣé wọ́n ti bèrè ẹjọ́ lọ́wọ́ yín mẹ́pọ́n mẹ́pọ́n tó ti bèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín. ṣé tẹ̀ fẹ́ gbọ́ yín ṣe pẹ̀lú náà. ṣé tó ipa ti wú màá ń nà yín wá wá yín tì màá ń nà yín wọn ní yín wá. àwọn làtútù bọ̀ yọ̀yọ̀ àwọn ní mẹ́pọ́n àwọn tún ní. ẹyin sọ ẹyin sọ̀rọ̀ sí mi ni ṣọfẹ́ rin mi fún ni ẹ fẹ́ rin mi fún ni ẹyin kọ́lẹ̀ ìbàjẹ́ ṣé mo. ilé ẹni láti jókòó tó ń dodo kájà nípa orí ẹ̀mí pé ṣó yẹ kó túnra lè bẹ́ẹ̀ mi ò kó tún bá wọn sọ̀rọ̀ ẹ̀yin náà nǹkan tó ju yín wá lójú yín ẹ sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n yẹn tí ń sọ sí mi náà. mi ò ṣe ní máa sọ sí yín. ẹ̀yin ò ṣe béèrè pé sọ́nà ṣẹ́kù kẹ́ tó rọ́ọ̀lù bíi tírélà tó ní bírèkì. ẹ ṣe béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. nìkan lẹ mọ̀rọ̀ sọ. ọ̀ọ́ rí mi. ò tí ì ọ̀rọ̀. mi ì tí ì ọ̀rọ̀ èmi kàn sọ wípé ariwo tẹ́ ẹ pa yẹn ti pọ̀ jù. ẹ tẹ́gbọ̀n yín bá ti ń sọ̀rọ̀ ẹ máa farabalẹ̀ máa gbọ́ nǹkan tó ń bá sọ bẹ́ẹ̀ bá dẹ̀ fi fún wọn lésì ẹ máa fi sùúrù fún wọn lésì. kò sí tí o ti fi mi ṣe lémi ọmọ mi lẹ́nu náà wò lọ́mọ ilé ọmọ máa ṣerú ẹ̀ fún ẹ mo dọ̀ fún ẹ ọmọ máa ṣerú ẹ̀ fún ẹ máa ṣerú ẹ̀ fún ẹ. kí dẹ̀ nìkan tó ṣẹlẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ torí Ọlọ́run bá a ṣe ń bọ̀ à ń bọ̀ láti ta ó dẹ̀ ra oríṣiríṣi kan ló rà O dẹ̀ ń juke O ẹni ojú ẹni onílò ẹfọ O mọ ọjọ nípa ẹmọ ọjà mọ ojú ẹni ojú tó ké mẹ́ta wọn jù sí títì wọn jù sí títì mo dẹ ń pé ah olórí mi o má ju ike sojú gbogbo tó di ojú àgbàrá o gbogbo ike wọn à ń jẹ à ń jẹ àwọn sausage àbíkí náà ń pè bisikì gbogbo ẹ ló ṣàgbọ́n ah, waste basket tó wà nínú bùtù lọ kó sínú ẹ onírọ̀ o onírọ̀ o iṣẹ́ iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì ni o mo ní ṣe gọ́ọ̀mẹ̀ntì ló tún máa wá bá ẹgbà títì ṣé gọ́ọ̀mẹ̀ntì ló mi máa ya panu lé nígbà tó tí bá ti dí ọ̀nà tí àgbàrá máa gbà kọjá ṣé gọ́ọ̀mẹ̀ntì ni omi máa wá ya bánu lé gọ́ọ̀mẹ̀ntì ló máa sọ yín di homeless lọ́lọ́lọ́la mo ní ibi tó ti máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o ẹ kò wá dùn mí ju o ilé báyìí ló ti bá lọ ẹwọ ẹni kò lọ sílẹ̀kùn yàrá ẹ̀ ẹ lọ wo yàrá ẹ̀kọ́ tọ́lẹ̀ tiẹ̀ bó ṣe rí ọ̀gbun olóòórùn ọ̀gbun àgbáyà. ẹ wo àǹtí mm-hmm. káàtì àwa sọ pé bóyá ẹ já lu ọ̀rọ̀ ká sọ pé wọn pè yẹn kò já wọlé bíi tírélà tí ò ní bírèkì ni mo gbà fọlọ́run bọ̀ mo fẹ́ nígbà mo fẹ́ nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe wàá bẹ́ẹ̀ ṣe wàá bí amọ̀ tòótọ́ ni o mo mọ̀ pé yóò ẹyin mi lè má wọ mo pé ìmì lè mọ wọn. àsùnkún rọjò ilé ní tú. àgbà ẹlẹgbọn mi àti àsùnkún rọjò ilé ní tú. ẹgbẹ́ mi sọ ẹ̀jẹ̀ sọ sí mẹ̀pọ̀n àti yẹlo. àti aláǹtí ah! mẹ̀pọ̀n àjáde èmi àtàgbọ́n mi jáde ìgbà táwọn kọ́ wà ní mọ́tò wọ́n tọrọ owó lọ́wọ́ mi mo ní mi ò ní wọ́n là ń fẹ́ fẹ́ fi fún táyà pé mi ò lówó pé tí mo gbà ní kí n máa fún ọ lọ́wọ́ kọ́ máa fi fún táyà kọ́ máa fi fún táyà wọ́n ṣà tọrọ owó tọrọ owó lọ́wọ́ mi mo á wò pé kí n fi yán wọn lójú pé owó wà mí ní fún ọ ni o mo á ra nǹkan tí máa jẹ mo dẹ̀ ra mo ra oríṣiríṣi oní àwọn nǹkan tó ní láìlọ àwọn nǹkan tó ní ke lóòótọ́ ìletò sí ìletò ni mo ń ra but then tí bá ti fẹ́ sọ ni mo máa ń fò díẹ̀ dáadáa ni o kì í ṣe pé bẹ́ẹ̀ mo kàn máa jẹ́ mo máa ju o màá tún jẹ́ kó neat kó fine màá fò dẹ̀ màá tún ẹ má rò pé mo fẹ́ yọ̀nù lọ ni màá dẹ̀ ara sọ́lẹ̀ ìyí díríkì tó bá ní kinní náà mo lè ṣẹ́kù kékeré màá junu àtọ́lọ́ ẹlòmíì lè rí kọ́fẹ́ lò mo pé mo fi hẹ̀pù ìlú wa ni so ẹ̀gbọ́n mi wá wá park wọ́n ní kémi bọ́lẹ̀ pété mi ò bá bọ́lẹ̀ àwọn onígbé mi lọlé mọ́ kí ló ṣẹlẹ̀ ó sọ pé mi èmi dọ̀tí gbogbo ojú ọ̀nà ni mo dọ̀tí mo lè sọ fún ọmọ ní pé ó ń dùn yìí ni bó tó bá pẹ́ ìjà náà ni mo jẹ́ máa sọ kìkì sọ́ọ́ sínú mọ́tò àwa là ń fi òórùn tí yàn ju méjì lọ ẹ eh, wa òórùn máa máa pa àwa méjèèjì sínú mọ́tò ni pé kọ́yẹ́ kìdá sí títì ó tán o gbọ́gbọ́n mi ṣe láàjáde mọ́ báyẹn wa mọ́tò wá sí ni ẹ go pass you. o ẹgbọ́n mi go pass o ẹni bí iṣẹ́ sílẹ̀ ni ni o. jẹ́ bá ń sunkún wa lójú àlejò hmm. ìwọ ìwọ ìwọ fún odi lánàá dáadáa bíi kó o lọ òun ẹ̀bùn aládùúgbò ó tún mú ó mú ẹlẹ́rìn dòdò kù ó mọ àtọ́lọ́hún ẹ ò mẹni tó máa gbé lójú títì ṣé o rí ẹgbẹ́ bó ṣe ń ṣe inú ọmọ yìí ò dáa. kúrò ọjọ́ Yorùbá ilé ní ń tú ilé ní ń tú ilé ní ń tú. ẹ yẹ kí n wá sọ̀rọ̀ báyìí Àtàbàtúbú any point ṣùgbọ́n ẹ máa fi sùúrù bá burú yín. Ah, ó sún mi o. gbogbo mo ṣe sọ fún yín ẹ̀wọ̀n kọ́mọdé ni ibi àgbàlá ti máa ń bá gbà ṣòfin yé yín mẹ́yìn any point bẹ́ẹ̀ máa fi sùúrù bá wọn lò obìnrin tún ni wọ́n ó ti àbúrò yín tún ni wọ́n ṣùgbọ́n olórí. ẹ madam. ah olórí. ẹ à obìnrin mẹ́ta lẹ ké sí ah, èmi lọ́pọ̀ lọ́n dà mí pé ó fún mi lọ́pọlọ ọlọ́run fún mi lọ́pọlọ ó fún mi ah, lọ́gbọ́n ìmọ̀dé ẹ̀ ń lò fún mi tó dà bẹ́ẹ̀ ni ọmọ dáadáa ṣe ah, ẹnu yìí pọ̀. ọlọ́run fún mi ni mo dẹ̀ máa lò lò lágbára ọlọ́run ẹ̀sìn ní sì àmì. ṣùgbọ́n ẹ mọ rọra. mo rà mo ti gbọ́. ẹ mọ rọra dẹ́ẹ̀dẹ́ẹ́ dẹ́ẹ̀dẹ́ẹ́. tẹ mọ ti bú mi nǹkan tí wọ́n ẹ̀gbọ́n yín bá yín sọ ẹ má fọkàn yín ẹ má bínú hmm. nǹkan tẹ́gbọ́n yín bá yín sọ òótọ́ ọ̀rọ̀ náà sọ fún yín ẹ má jẹ́ ká máa da ilẹ̀ síta títí tì mọ́ bẹ́ẹ̀ ni ẹ wò mí dáadáa ó ti yé yín ẹ má jẹ́ ká máa dalẹ̀ sí títì kò dáa kò dáa ẹ jù sínú mọ́tò tẹ́ bá even bí ò bá tiẹ̀ sí waste bin inú mọ́tò gan ẹ jù sínú mọ́tò tẹ́ bá ti wá dé ẹnu ọ̀nà ilé yín ẹ wá kó sínú dustbin. kí n kó ìdọ̀tí Ìbàdàn àbí ibi ìdọ̀tí nǹkan tí mo jẹ láti express mi mo ti ń travel kí n kó wá síbi tí kí n kó wá sí ilé mi. èyí kọ́ lẹ jẹ́ ni. èmi ẹgbẹ́ sọ́run èyí kọ́ lẹ jẹ́ ni. àsọdẹ̀ sọ. ó kọ́ ẹ̀gbẹ́ bí ìwà ṣe rí káná máa ń mú yín bó ṣe mú ọ́n lò ìbò ni ẹ ní tíráì rẹ̀. káwá mú mi bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe. káwá mú mi má sọ ma sọ mo lẹ́gbẹ̀ẹ́. àwọn ìjọba náà ń wò wá báyìí wọ́n ń wò wá. káwá mú mi ẹ lọ́wọ́ kan tó mú lẹ́nu bó o pè mí kó o lẹ́gbọ̀ọ́ kan mi ò já tàbá tí wọ́n fún ẹ mò ń sọ fún ẹ tó gbé ẹ tó gbé ẹ lọ gá lo ọ̀họ́ ọ̀ wo ọlọ náà nìyẹn kò kàn mí. àwọn ẹja sọ̀rọ̀ àǹtí ẹ mọ̀ pé tàbá kọ́ àwọn dọ̀tí tàbá kò lọlé ẹ̀gbọ́n mi bọ́ ṣe wà yìí ara wọn dápé dáadáa wọn pẹ́ síkì tiwọn náà ni mo dẹ̀ ń rò pé tàbá kọ́ àwọn dọ̀tí sínú ilé wọ́n bá ti gbóhùn rẹ̀ báyìí. kò sí tó ṣe mí o mi ò síìkì mo dápẹ́ mi ò síìkì wá ni kò bẹ orí ara ẹ̀ ìsọnù lọ̀rọ̀ ẹ ìsọnù lọ̀rọ̀ ẹ ìsọnù lọ̀rọ̀ ẹ ṣénú lé ní west benin máa ń wà ní ṣe bí ah, tàlẹ́ ó wà ń ta kọ́pàdé wa á máa fẹ́ fọ́ á máa fẹ́ fọ́ ìyẹn ìsáàsáàdì kan àǹtí àǹtí ẹjá gbọ́rọ̀ èkó lọ́rọ̀ ọmọ yìí o ogunlọ́gbọ̀ àwọn èèyàn ló dàbí tọmọ yìí ta hmm. ẹ fi olórí ilẹ̀ hmm. ṣe bí ò bá gbọ́ ẹ̀kọ́ wọn bá mi kọ́ bọ́ ń ta nígbà tí ìjọba ìjọba tó wà ń bẹ yìí tán bá ranjú mọ́rú àwọn èèyàn bíi tí wọ́n wá kẹ́kọ̀ọ́ láti lé ẹ̀kọ́ bá ń sọ fún wọn lé ṣé ó dáa kí a máa dàgbọ̀ sí títí tì ṣètò ìjọba ni láti máa ṣe nǹkan yìí ṣé tómi yalé bá bẹ̀rẹ̀ ṣèjọba nìkan ló máa fẹ́ tì ẹ bá ń sọ fún wọn lé ẹ fọmọ ilé kò lọ́rọ̀ gbọ́. ẹjọ ẹ̀yin ará lé ẹ má jẹ́ ká máa da ilẹ̀ ìdọ̀tí ike drinks gbogbo àwọn láìlọ yẹn ẹ má jẹ́ ká máa dà sí títì mọ́ bá a ẹ má já ẹjù sínú báàgì yín bó bá jẹ́ pé inú mọ́tò lẹ wà ẹjù sínú mọ́tò yín tẹ́ ẹ bá ti délé ẹ yọ kúrò nínú báàgì yín ẹjù sínú wastebin yín tẹ́ ẹ bá ti délé tẹ́ ẹ bá ti park ẹ yọ nu mọ́tò tẹ́ ẹ bá ti ń jù sí títì àfi ń dá wàhálà alẹ́ ni tí omi bá ti yalé kíjọba tó dé àyìnbóye ẹ̀mí tó ti ba lọ àyìnbóye àwọn èèyàn tó ti ba lọ àyìnbóye ó tí omi bá ti yalé ó ń ba ó ń yalé ilé ń wó ilé ń bàjẹ́

torí kó má bàa fa òórùn yàrá yìí ni mo máa kó yàrá ni mo máa kó sí ọdún yẹn gbogbo nǹkan tí bá ṣe tí mo fi ṣe tọ́ṣu o tí mo fi wọ àwọ̀ ah. tẹ́lẹ̀ gbogbo nǹkan yàrá yìí ni mo kó wọ̀ ká má bàa fi ra bẹ́ẹ̀sì mo kó bọ́ ní yàrá yìí mo kó gbogbo dọ̀tí yẹn mo kó bọ́ ní yàrá yẹn ṣì dẹnu lẹ̀ má sì dá dọ̀tí sí yín lẹ́nu gbogbo ẹ̀rọ lólùfọ́ ọ̀pọ̀lọpọ̀ tán ó ti ojú mọ́ orí lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ṣe kí ni lẹ́sẹ̀ ń wò tó ṣe ń ṣe kí ni ó hàn sí màjábà jẹ ṣe alálejò tá a gbé wa ẹ̀mí pọ́n ní mi mọ́ tí wọ́n ti ń bọ̀ torí wọ́n kàn wọ́n máa já lu ọ̀rọ̀ wọn máa sọ oríṣiríṣi kémi kó dọ̀tí kí n kó sínú báàgì tí máa lọ sílé boyfriend mi ńkọ́ ní o ti máa lọ síbi tó ti fẹ́ fún mi lówó ńkọ́ kọ́ máa tẹ̀ sọ pé kí n bọ́lẹ̀ káwọn search bag mi kọ́ máa wo dọ̀tí no i'm a big girl tí n bá ní nǹkan dọ̀tí máa ń dà sí títì gọ́ọ̀mẹ̀ntì ló ní wàhálà tí wọ́n nìyẹn màá dẹ̀ máa kó àwọn èyí tí máa lè kó màá kó sínú yàrá ẹ̀gbọ́n mi kó máa bá wọn sùn kó máa bá wọn jí lórí bẹ́ẹ̀dì wọn kò dẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ. ẹ kára sókè lọ́nà ẹ tọ́jú máa ya múlùú náà ṣiṣẹ́ kí ni ó ṣe ń tẹ̀síwájú ẹ olórí tí ò ṣe kí ni tí ò ráyè nonsense ẹ kú kalẹ̀ wàá dá mi àǹtí àlàbí yẹlò ẹ mọ̀ pé mo ti gbọ́ mo máa ga sínú yàrá yìí ni ẹ̀ ṣèrànjú kẹ́ máa wò mí bí fúláìtì ń bẹ̀.